ohun tí bíbélì sọ ni wípé nígbà tí ó gbọ́ pé jésù ti nazareti ni ó bẹ̀rẹ̀ sí kígbe lóhùn rárá wípé jésù ìwọ ọmọ dáfídì ṣàánú fún mi àdúrà mi lówùúrọ̀ yìí ni pé gbogbo bí tèmi àti ẹ ti ń rọjú àánú ńlá ó máa tó wa sílẹ̀ a kú ojúmọ́ orúkọ tèmi ni ògúnlẹ̀yẹ ibrahim ayọ̀délé mo rí yín ná. èmi kò lè rọ́júmọ́ jésù èmi kò lè rọ́júmọ́ ìyà tí mo jẹ tó. bàbá mi ti jẹ́ ọlọ́run àánú. èmi kò lè rọ́júmọ́.